ẹ̀yin tèmi aláyọ̀ ẹ̀yin tèmi alálùbọ̀dìkà ẹ̀yin tèmi ọlọ́pẹ́ ṣàlàáfíà lè wà gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n bá ètò ṣe wà lẹ́ni alhamdulilayi rabbil alamin. ẹ̀yin ọkùnrin ẹ ké sí ìyàwó yín ẹ̀yin ìyàwó ẹ ké sọ́kọ yín ẹ̀yin ọkùnrin ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín sórí bí ìyàwó rẹ̀ ṣe wà nínú ilé yẹn ó ní tó style ẹ farabalẹ̀ ẹ ti mọ́ ń kánjú ìyàwó rẹ ní toaster Ada ìyàwó rẹ wà lórí social media kò sí lórí social media no, where, no matter where ìyàwó rẹ bá wà ìyàwó rẹ tó pọ́nlé yẹn ó ní toaster o ó ní toaster o in which àwọn míì toaster wọn òun àlè wọn wọ́n fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí in which àwọn míì tó níbẹ̀rù Ọlọ́run nítorí ẹbí nítorí ará nítorí àwọn ọmọ nítorí kí ni àwọn ayé ò sọ wọn ò gbà bẹ́ẹ̀ wọ́n sì keep wọn aside yes wọ́n mọ̀ pé e dey enter my eye báwọn enter eye àwọn ẹlòmíì bí ìyàwó rẹ ò ṣe wù ẹ́ yẹn ó wù ẹlòmíì ta ẹ mọ̀ sá lọ ẹ ní sùúrù ó níbi tí mò ń lọ tiyín náà ni mò ń ṣe ẹ̀yin ọkùnrin ìyàwó rẹ mu ẹlòmíì o ìyàwó rẹ tó òrò gáàdì yẹn ó wù ẹlòmíì ta ẹlòmíì ṣẹ́jú sí you understand àánú ọlọ́run ló mú wò mí lára ní o ti tà sí àgẹ̀rẹ̀ ẹ̀yin obìnrin <laughs> lóòótọ́ ni ẹni tó star ẹni to star ẹni to star ṣùgbọ́n kó tó di pé wàá wá torí tóstà yẹn tó ń tòsí ẹ yẹn àbí wàá wá torí àlè wàá wá fífi ọkọ rẹ lẹ̀ ẹ dákun ẹ jẹ́ ká ní sùúrù lórí ọ̀rọ̀ mọ́mì wa Ẹfúnṣẹwà apps wọ́n share story kan wọ́n ní ká ká fún arábìnrin yẹn advice mi ò ní ní orí ọ̀fẹ́ láti gbé gbogbo story yẹn tán mi ò ní ní orí ọ̀fẹ́ màá play ẹ̀ díẹ̀ màá wá fẹnu explain ẹ̀ díẹ̀ kẹ́ lè bá a mọ nǹkan tí mò ń sọ ṣóyé màá play ẹ̀ díẹ̀ kẹ́lẹ́ bá mọ̀ bí ẹ̀yin náà ti bá story yẹn pàdé màá play ẹ̀ díẹ̀ màá wá fẹnu mi ṣàlàyé sódà ó lè bá sharp sharp màá wá sọlé ti obìnrin tó ní tóstà tó ní àlè tó fẹ́ fi ọkọ kalẹ̀ lẹ̀ nítorí àlè àbí tóstà yes tóstà yẹn ló ń tọ́jú ẹ̀ sìn ló ń send owó oúnjẹ sí ẹ tóstà yẹn nítorí tiẹ̀ sìn ó fẹ́ fi ọkọ rẹ̀ lẹ̀ yes ṣé kó wá fọkọ rẹ̀ lẹ̀ àbí kó má fọkọ rẹ̀ lẹ̀ ẹ ní sùúrù ẹ jẹ́ ká gbọ́ story mọ́mì yìí náà tó yẹ yín òun la máa fi advice obìnrin. màmá màá gbé yín sáfẹ́fẹ́ màá pariwo yín sáyé ayé abáwa dá sí ṣẹ́rìsàn tí mo sọ fẹ́ sọ lálẹ́ yìí ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ bá wa dá sí mo fẹ́ kẹ́ bá wa kọ́mẹ̀ntì mo fẹ́ kẹ́ bá mi gba ọmọbìnrin tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ níyànjú torí ó pè mí ó ní màmá màá gbé màmá yìí sáfẹ́fẹ́ iye fúnṣẹ́ màmá gbé ìyá yìí sáfẹ́fẹ́ nígbà tó tẹnu bọ̀rọ̀ mo ní kí ló dé ó ní ọkọ òun ọmọ méjì làwọn bí àwọn ọmọ méjèèjì dẹ̀rẹ́ wọ́n lọ sílé ẹ̀kọ́ private school ibi iṣẹ́ tọkọ òun ti ń ṣiṣẹ́ ó ń gba owó oṣù níbẹ̀ wọ́n máa ń jẹ́ ibi iṣẹ́ tó jẹ́ pé wọ́n máa ń fún àwọn èèyàn ní contract níta ó ní ó kàn déédéé ṣẹlẹ̀ ló sọ fún un wípé wàhálà ń ṣẹlẹ̀ níbi iṣẹ́ àwọn wọ́n fẹ́ máa dá àwọn èèyàn dúró ó ní mọ́mì ó ní mo gbàdúrà mo gbààwẹ̀ ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ mo rò pàdúrà mi gbà ni ọkọ mi ò sọ fún mi nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ mo ṣàrí wípé ìlọsíwájú bá ètò ọrọ̀ ajé wa nínú ilé ètò ìṣúná ilé wa tún gbé pẹ́ẹ́lí sí láàrin oṣù mẹ́fà kọ́hún ra mọ́tò ó ìgbà tó kọ́hún ra mọ́tò tán ó fún un lówó òun fi ń ṣòwò ó lóun béèrè lọ́wọ́ ẹ̀kẹ́ báwo ló ṣe jẹ́ ó náà ti fún òun nígbèga níbi iṣẹ́ ó lóun ń ṣàdúrà fún lójoojúmọ́ àwọn pààrọ̀ iléèwé táwọn máa wọ́n lọ sí private school tó tún dáa ju tìyẹn lọ gbogbo ẹ̀ ń lọ nírọ̀wọ́ rọ̀sẹ̀ ó kàn díjọ́ kan ni màmá kan wá sí ilé àwọn ó ní kò kì í ṣarúgbó náà wọn lè tún ìjú bí ọmọ àádọ́ta ọdún díẹ̀ sókè ọlọ́kan wá sọ fún òun wípé kan lára àwọn kọ̀ǹtráktọ̀ tó wá ń gbaṣẹ́ níbi iṣẹ́ àwọn ni pé fáìlì kan wà tán ni kò ń gbé fún un ṣùgbọ́n òun tètè kúrò níbi iṣẹ́ ó nígbà tí màmá yìí ń lọ yẹ fún ṣẹwà ó ló fún un ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún tó yìnbọn ń pè ní hundred thousand ó ló fáwọn ọmọ wọn ní ẹgbẹ̀rún lọ́nà márùndínlọ́gbọ̀n which is twenty five twenty five thousand. sẹ́yìn tèmi ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu ọ̀yẹ́kẹ́ lè bá a mọ story yẹn ni so at the end of the day ó ṣàwá ó ṣàwá understand pé àlè ọkọ òun ó ní arábìnrin àgbàlagbà yẹn ló wá fa ìbínú ya ó fa ìbínú ya ìgbà tọkọ sick ni nọ́ọ̀sì kan agbébọrùn kan ló gbé fún pé wá màmá yìí o àlè ọkọ rẹ ni ló bá fa ìbínú ya ló bá bínú you know as obìnrin concern obìnrin ò lè ṣe kó mọ̀ sí obìnrin ló bá bínú ló bá bọ́kọ jà ló bá bọ́kọ jà ló bá sọ fọkọ pé òun ó jáde tó bá fi mọ́mí yìí kalẹ̀ lẹ̀ òun ó jáde ọkọ bá sọ pé wá ń bí tóbìnrin ò bá tí ì sọ débi tó ti máa tẹ́ òun yìí gbádùn ọkọ bá ní bó bá fẹ́ kó jáde kó kó jáde ṣé orí mọ̀mọ́ yìí mọ̀mọ́ yìí òun lè jáwọ́ lórí mọ̀mọ́ yìí o àti five years ago lélẹ̀ tí wọ́n ti tí wọ́n ti sàkó òun mọ̀mọ́ yìí ní everything mọ̀mọ́ yìí ló ẹ̀pùn tóun fi kọ́lé tóun fi ra mọ́tò tóun fi change school àwọn ọmọ tóun fi fún wọn ní business tó fi ń jẹ tó fi ń mu tó tún fi ránṣẹ́ fáwọn family ẹ̀ mọ̀mọ́ yìí ni ṣé kí ó wàá gbọ́ mọ̀mọ́ yìí ti lóyún mọ̀mọ́ yìí ò lóyún rí kò bímọ rí àmọ́ ti lóyún hmm, ẹ̀yin tèmi àwọn àníkà advice ẹ pé ṣé kó gbé mọ̀mọ́ yẹn síta kó announce mọ̀mọ́ yẹn sáyé káwọn ayé rí mọ̀mọ́ yẹn ẹ ṣé kó kó jáde àbí kí mọ̀mọ́ lọ yọ oyún number one ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀rí mọ̀mọ́ mọ̀mọ́ mọ̀mọ́ gan lè yọ oyún mọ̀mọ́ ṣe lè yọ oyún mọ̀mọ́ ò lè yọ oyún kò possible èèyàn tó tí mọ̀mọ́ bá <laughs> mọ̀mọ́ bẹ́ẹ̀ bá yọ oyún ti yín gbé tẹ́ bá yọ oyún ti yín ta yọ oyún fún kínni oyún tẹ́ níyẹn àṣẹ lọ́lọ́run fi sí mọ̀mọ́ mọ̀mọ́ ọlọ́run wonú kan yín ẹ mọkùnrin yẹn rí ẹ mọbìnrin yẹn rí ẹ mọ àwọn ọmọ rí ẹ dẹ̀ ń tọ́jú wọn ẹ ń fún wọn lóúnjẹ ẹ ń fún wọn ní jíjẹ ẹ ń fún wọn ní mímu òun bọ́ wọn ọlọ́run ṣàánú mọ̀mọ́ yẹn ni ọlọ́run ṣàánú mọ̀mọ́ yẹn pé mọ̀mọ́ yẹn náànú ẹ̀yin èèyàn ṣẹ́yìn fi pé bẹ́yìn ṣe ń ronú ọlọ́run ronú ni ta ló lọ́run tó dérí tó ní bí wọ́n ṣe ń ronú ni bí ọlọ́run ṣe ń dájọ́ lélẹ̀ ọlọ́run ló mọ̀mọ́ ta mọ̀mọ́ yẹn lọ́rẹ so mọ̀mọ́ yẹn ọrẹ tọ́lọ́run ta ṣé kó wá sọnù kó lọ yọ́ dànù kà á gbọ́ pa tó bá gbọ́ pa omi ló drop tó bá try irú àwọn oyún yẹn dẹ̀ ní àkàndá ni bẹ́ẹ̀ yẹn kan sọ pé òun bàjẹ́ kò ṣeé ṣe àfihàn náà mọ́ àkóbá rẹ̀ tó ti mọ̀mọ́ yìí ò gbọ́dọ̀ yọyún o mọ̀mọ́ ẹ ṣe máa yọyún ṣe ń wá ìmí ni ṣé wọn ò dín ẹ fẹ́ yọyún don't even think about mo mọ̀ pé mọ̀mọ́ yẹn ò tẹ̀lé ronú yẹn náà tí mọ̀mọ́ yẹn bá sì wà ní oyún ọlọ́ọ̀tọ̀ yín láyà tàlàfíà wọ́n fẹ́ kó jáde ó fẹ́ kó jáde <laughs> ó fẹ́ kó jáde fún eléyìí ló wá bá gbogbo àyẹ̀yìn obìnrin tí ẹ ní toaster advice yín náà lélẹ̀ tẹni tó stand ta fẹ́ kó jáde wàláì ẹ kó jáde ẹ kó jáde wàá mọ̀ pé ẹran tí wọ́n fà báyìí tó yí báyìí olóúnjẹ náà mọ̀ bèrè lọ́wọ́ àwọn single mothers tí wọ́n kó jáde kò easy àwọn working class tí wọ́n níṣẹ́ tí wọ́n níṣẹ́ lọ́wọ́ tí wọ́n ń rí owó náà pàṣípàṣẹ wàláì tí kogi bá mú wọn tí kogi kogi sápá sápá oríṣi méjì ló wà sápá ẹnu wa tá a fi ń jẹun àti sápá abẹ́ tí sápá abẹ́ bá mú wọn lóru tí wọ́n bá tiẹ̀ ní boyfriend tí wọ́n bá pe boyfriend wọn ìyàwó boyfriend wọn lè má jẹ́ kí boyfriend ní jáde a ní má bínú my dear ìyàwó mi ò gbà ìjọ náà ni wọ́n single mama wàá mọ̀ pé o kànkan ọ̀pọ̀lọpọ̀ single mummy ara wọn ò dìde mọ́ ti sọnù nítorí embarrassment ara wọn ti kú wọ́n ti sọnù ìbálòpọ̀ wọ́n ti mú ọkàn kúrò ńbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ single mummy ti further notice ṣé o wá rí ìwọ tó jẹ́ pé mọ̀mọ́ ẹ̀ ló ń take care ó wá ní kí mọ̀mọ́ lọ yọ oyún ó fẹ́ fojú olóore gúngi ni àìmọye àwọn àlè tí wọn ò wúlò níta ọkọ rẹ ọlọ́run ṣàánú ọkọ rẹ ó rí àlè tó wúlò ó wá ní kó lọ yọ oyún nítorí kíni ṣé nítorí okó ọyọ kan tẹ̀ ń náà kí obìnrin yẹn lọ yọ oyún for what wá ní wàá pariwo ẹ̀ síta tó bá pariwo ẹ̀ síta àwọn èèyàn ó empower má obìnrin yẹn tó bá pariwo ẹ̀ síta àwọn èèyàn ó kọ obìnrin yẹn sí ẹ tó bá try tó ṣó ojú obìnrin yẹn síta wọn ó kọ sí ẹ wọn á ní ìwọ obìnrin ò gbọ́n ṣe bó ń jẹun yó mọ ṣe ojú ẹ síta tó bá ṣe ojú ẹ síta ní o fẹ́ kó bóbìnrin yẹn o fẹ́ fún àwọn èèyàn story ni àwọn èèyàn sọ story wọn ó make money on you àmọ́ wọn kọ wàá lose ilé ẹ because ọkọ rẹ ò ní fẹ́ràn rẹ mọ́ sábàdà àwọn ọmọ rẹ gan dàgbà wọn blame nǹkan tó ṣe àwọn èèyàn ò fi story ẹ trend ìwọ gan àárí ojú ẹ àárí pé ìwọ ìkànnì ẹ pé gbogbo wàhálà tóbìnrin yẹn ti ṣe fún yín ó wá ní kó lọ yọyún ṣé ó lè jẹ́ gan tiẹ̀ kó ní kó lọ yọyún sórí nọ́ọ̀sì tó ṣe tó sọ fún ẹ òun ló kó bá ẹ àmọ́ wá yẹ kí wọn náà ṣọgbọ́n kò easy lóòótọ́ wọ́n ní ká fi gúnra wa wò ká wá wo bá ṣe máa ṣe wàláì kò easy kíyàn gbọ́ pé ah àlè ọkọ yẹn lélẹ̀ tíyàn sì nífẹ̀ẹ́ ọkọ yẹn dáadáa wàláì kò easy i understand but ẹ̀yin obìnrin from this point ẹ kọ́ra yín lẹ́kọ̀ọ́ ẹ má ṣe sùúrù ẹ má jẹ́ kí emotions yín kó overrule kó overrule head yín ẹ máa ronú gidi gan gidi gan sórí gbogbo orí ọ̀fẹ́ tí wọ́n fún ẹ yẹn tí wọ́n fi ń sànú ẹ tí wọ́n fún ẹ lówó tí wọ́n fún ẹ gbogbo yẹn tí wọ́n fún ẹ business ọlá pé ò tí mọ̀ ni nísìnyí tó ti mọ̀ kindness yẹn máa reduce ó lè mọ́ reduce ìta pátápátá ó sì máa kulé tó sọ percentage o tó bá behave bẹ́ẹ̀ tó bá behave wà láì ṣíṣì sórí business ẹ yẹn àfàìmọ̀ kó mọ̀nà gbowó yẹn tán because ní ẹ bá ṣe business tó ń jẹ lórí business ẹ níjoojúmọ́ tí owó mi ò yọ wàhálà wàhálà ni wàhálà ni you understand me so nǹkan tẹ́mi yá ẹ nǹkan tí mo ní mo yá ẹ yẹn èmi bí mo ṣe ń sọ lọ in case tó bá ṣẹlẹ̀ sí ìwọ obìnrin mi yá ara rẹ lọ́pọlọ láti nǹkan tí mo ń sọ yìí ẹ rí i pé ọ̀rọ̀ mi ò chíǹdì láti jọ yìí mo ti sọ ọ̀rọ̀ yìí náà rí àní pretend ṣe bíi pé o mọ̀ ṣe bíi pé wọ́n ò mọ̀ títí tí wàá fi empower ara ẹ̀ ṣe bíi pé wọ́n ò mọ̀ títí tí wàá fi empower ara ẹ̀ bèlèǹtẹ̀lé kí lójú òrírí kí lójú òrírí kí lójú òrírí ok tẹ́lẹ̀tẹ́lẹ̀ o mọ̀ pé ìyá aláàánú ẹ̀ ni ìgbà tó ti wá mọ̀ pé ìyá aláàánú ẹ̀ ni wàá wá ṣe jẹ́ wàá ṣe jẹ́ mọ́ ṣe wàhálà yes ó nọ́mà ṣe bí ṣe sọ́kọ bí ẹni pé òun bínú àmọ́ mọ̀ jẹ́ kí ìbínú yẹn pọ̀ jù fún kó mọ́ lose respect yẹ pátápátá kí ọkọ rẹ kó lè ba regard yẹ kí ọkọ rẹ sì máa consider pé ah, òun cheat ẹni kó máa bẹ̀bẹ̀ but if you overdo it wàá lose respect wàá lose ilé rẹ fún ìyá yẹn fún ìyá yẹn so kò easy lóòótọ́ wàá ṣe sùúrù ní obìnrin wàá ṣe sùúrù tó ẹ̀yin ọkùnrin náà gaskiya mi ò mọ̀ nǹkan tí mo fẹ́ sọ fọ́kùnrin yìí lórí ọ̀rọ̀ yìí mi ò mọ̀ nǹkan tí mo fẹ́ sọ fọ́kùnrin lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ìwọ ọkùnrin obìnrin tó ná ní ẹlòmíì lè ná ní ẹ̀ta obìnrin tó ná ní ẹ̀ kó mọ lọ tèmi lórí òmọ̀là tó bá ní kò wúlò lẹ́nìí ọ̀la ń kọ́ ó yẹ kí ẹ fi ọpọlọ sọ̀rọ̀ ó yẹ kí ọkùnrin yẹn kó fi ọpọlọ sọ̀rọ̀ kò yẹ kó ní ẹ tó bá fẹ́ kó jáde kó jáde that is an insult is an insult on your wife tó dó tiẹ̀ ó lè mọ lówó lọ́wọ́ àmúlẹ́lẹ́dàá Insult náà ni fún àwọn ọmọ obìnrin yẹn bímọ fún ẹ ó wá sọ fún àwọn ọmọ ó wá sọ fún mọ̀mọ́ ẹ mọ̀mọ́ àwọn ọmọ ẹ pé tó bá fẹ́ jáde kó jáde nítorí pé mọ̀mọ́ ẹ mọ̀mọ́ yẹn ó sànú rẹ kò dáa kò dáa bó o bá tó tí o bá ná ní ìyàwó ẹ ẹlòmíì ná ní rẹ ń ta tó o bá nífẹ̀ẹ́ ìyàwó rẹ mọ́ ẹlòmíì nífẹ̀ẹ́ rẹ tó yẹ yín so ẹ̀yin obìnrin tẹ́ fẹ́ kó jáde in as much as ọkùnrin alálùbáríkà ni tó sì ń ṣe inú ilé tó sì ń ṣe tó sì wà responsible ibo ló ń lọ ó ń ṣe àmọ́ kò tó ni ibo ló ń lọ I'm telling you tó bá kó jáde wà wá rí i pé àwọn tó ń tòsí ẹ̀yìn wọn á disappear i'm telling you tó bá ṣe mí tó bá kó jáde tí wọ́n ti rí pé ó ti free ìgbà tó free ni wọ́n ní ẹ lára àmọ́ àwọn ọkùnrin míì àmọ́ bí èṣù ló ń lo àwọn ọkùnrin míì ni ìgbà tí obìnrin olóbìnrin wà nílé ọkọ ni wọ́n mọ dààmú rẹ̀ ni wọ́n mọ dààmú rẹ̀ wọ́n mọ dààmú rẹ̀ once obìnrin bá ti free wàláì wọ́n disappear so kó tó di pé ìwọ obìnrin ó wàá fi ọkọ rẹ̀ kalẹ̀ lẹ̀ nítorí excuse me kan ta you better use your sense you better use your sense in as much as ọkùnrin gidi ó sì gidi díẹ̀ ó lè mọ́ gidi hundred percent ó sì gidi like sixty percent manage ẹ̀ bẹ́ẹ̀ tó bá fọkọ rẹ kalẹ̀ lẹ̀ wọ́n sá lọ o àwọn tó ń ṣe skisi ya beautiful ya beautiful ọkọ rẹ ò mẹ́tọ́jú wọ́n sá lọ àmọ́ tó bá yẹ pé ọkọ wèrè ní tó láwọn ọkùnrin mi wà i'm sorry ẹ̀yin ọkùnrin i'm sorry need to say the fact tó bá jẹ́ pé ọkọ wèrè tó wà responsible tó gbé ẹ kalẹ̀ tó ń fìyà jẹ bó ṣe ń fìyà ẹnu jẹ ló ń fìyà abẹ́ jẹ ló ti ń fìyà jẹ lórí àwọn ọmọ ó sàn fìyà jẹ náà ni àwọn násìsì gaskiya aláti ṣe mọ́ sọ fún ẹ aláti ṣe ló mà ti ṣàárẹ̀ sórí àwa á amárèjì ni wá á asúnà márèjì ni wá àwẹ̀ àwẹ̀ ọlọ́run má káwa fi ẹnu yìí ta ti fi kọ́lé káwa mú ẹnu yìí káwa fi dàrú èmi ò sọ fún ẹ pé aláàtìṣe ló mà ti ṣàárẹ̀ so you have and fẹ́ bẹ́ síta yẹn ó ti rí pọ́kọ rẹ̀ yìí zero ni so ti lẹ́bi tó ń lọ ó ti lẹ́wu dáadáa ìta tó fẹ́ lọ yẹn so ti lẹ́wu dáadáa ṣe iṣẹ́ rẹ pé dáadáa ṣe ìṣọwọ́ rẹ kó pé dáadáa you have to work hard you have to be you have to be smart o oh. be smart ro dáadáa ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ tó easy ni so eléyìí advice fún obìnrin tó béèrè advice lọ́dọ̀ madam ẹfúnṣẹwà ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. ọkùnrin lọkọ ọkùnrin làdá ìlera loògùn ọrọ̀ mọ́ dàágúnlá ṣára rẹ máa ń gbóná ni ṣó máa ń rẹ̀ ọ́ wá láti inú wá ni ṣé ẹ̀jẹ̀ ríru ń dààmú rẹ ni ṣé ìtọ̀ ṣúgà ń dààmú rẹ ni ṣé ìsítọ̀ ń dààmú rẹ ni kí ló ń dààmú rẹ gangan ìwọ obìnrin náà ara mi ò ṣe dáadáa sọ́kọ mọ́ ara mi ò ṣe gbá ara mi ò ṣàwo abẹ́ mi ò tutù abẹ́ mi fún abẹ́ mi abẹ́ mi fẹ̀ kí ló ń dààmú rẹ kí ló ń dààmú rẹ mo ní ìlera lóògùn ọrọ̀ ayé yìí kan náà ni ẹ ṣe enjoy yourself enjoy yourself ìwọ tó tó o bá desire láti enjoy ìgbésí ayé rẹ whatsapp mi lórí zero seven zero one five one zero zero six five one arábìnrin arákùnrin ṣé akọ jẹ̀dí ni irú jẹ̀dí wo ló ń ṣe ẹ́ ìwọ arábìnrin kí ló ń ṣe ẹ́ gan láàgọ́ ara tó ń ṣe gúnọ́gún ọ̀ ẹ kọ̀ǹtàtì on point by two lórí zero seven zero one five one zero zero six five one lórí apps nìkan ni o apps nìkan ìwọ tó bá fẹ́ advice maybe therapy through chat wàá san consultancy fee consultancy fee àmọ́ lórí apps free nìyẹn ẹ contact mi lórí whatsapp please i said strictly on whatsapp zero seven zero one five one zero zero six five one ire ooo.